ojúbọ̀rọ̀ kọ́ la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yíyanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùn wá fi fún rẹ lérè pé ṣáàpẹ́ mi àbí bòójì kàràǹgídá ṣó o lè dúró bóyíwọ́ láyì yẹn rí ìbéèrè yìí á ṣì yọ lójú láti súnrakì torí láyì súnrakì ó ẹ̀tẹ́ rèé o. àwàdà àbámọ̀ lè ń gbẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni rógun àbámọ̀ ṣe bájá bá tilẹ̀ ń sinwin ó yẹ kó mọ ojú olówó ẹ̀ gbogbo ohun tó ń fẹ́ fún lé lórí ayé láti bá ayé náà la ó fi sílẹ̀ sílọ̀ ó àbíkẹ́ o. Oh, oh, oh, àbíkẹ́, oh. kẹ̀mí ọlọ́run kó jọba nínú àyà yín. jọba. iwájú ọlọ́run lẹwà iwájú òtítọ́ àti òdodo lẹwà èdè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. ìyá bẹ̀rẹ̀ ló gbé wa débẹ̀ àlàyé má jẹ mi lápá ó yẹ kẹ́mi ìgàn kó ti jù ẹ́ lẹ̀ ẹ̀rẹ̀ yàgò fúnra yín àti ló ń ṣẹlẹ̀ tó kọ́ ọdún òun òbí. balẹ̀ yẹn bẹ́ẹ̀ mú lára balẹ̀ báyìí. olúwa mi sí ọmọ ẹ lórí ẹsẹ̀ rẹmi tẹ ń wo rẹmi àlùkò tẹ ń wo èmi ni mo kọ́ so mọ́. kíá lórí ẹsẹ̀. ṣe fi àlà o ṣé ọ ọ. ọ̀gá ṣí mílẹ̀ wọ́n ti lórí ẹ lọ bùdó ẹ̀ náà. lórí ẹsẹ̀. tí mo tún. bí àjọ mi máa fún yín pàtàn. lórí ẹsẹ̀. alàgbà ẹ dúró sílẹ̀. ẹ mò ń bọ̀ máa tẹ̀lé. ọmọ ọrọ ẹ lẹrú ẹ lẹrú oníbọ́dì ńlá. ìyàwó àbíkẹ́. ọ̀gá. watch it. watch out. <laughs> oh watch it. watch out. nínú àyíká yìí nínú agbègbè yìí àdàbí tó bá jẹ́ pé ẹ̀mí ọlọ́run nìkan ni mò ń lò tí n bá fi nǹkan mí kún lókù ogun ọ̀run á gbèjà watch it. alàgbà ti máyà ọlọ́run ò lè perú ẹ̀yìn àwa dárú yín mọ̀ nígboro ṣé ti watch out i don mark your face ti máyà i don mark your face ẹ ìyá àbíyé ìyá àbíyé èmi kọ́ ọmọ kó bá yẹ bá ń gbá bẹ́ẹ̀ àbíyá àbẹ́là àbí kí ló ti ẹ̀ rí ìpè gbogbo ẹ̀ ẹ̀sùn mọ́ ọ̀hún ẹ̀sùn ah, ó ga ẹ ní pọ́blẹ́mù ẹ gbogbo àdúrà tẹ̀ ń gbàlá ìdílé lọ sí ìgbìmọ̀ ayé kò tí kò ṣe ẹ ṣáájú mi lẹ́nu. ṣe mi mọ̀ pé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìwọ àbíkẹ́ ah. ló tún kó sí kaba àbíkẹ́ lélẹ̀. sùtánà náà pé kò ń ṣe kaba. kaba náà lélẹ̀ yìí ló fi gẹ̀gẹ̀ jẹ lára ẹ̀ yìí. ẹ wo sista mi ṣe rí níbi tí mo bá dé níbi tí mo bá ọ̀rọ̀ life mi dé ah, mo ní ìdàtí wá sí chọ́ọ̀chì o ṣó easy ni bọ́kùnrin ṣe ń gbé mi tó ń gbé mi jù lẹ́yìn ní èjì tí mo wà yìí Ah. ó ti sú èmi fúnra mi gan èmi gan fẹ́ ládé lórí. church kan lọ́ọ́ máa ti fún ẹ lọ́kọ̀ mo sọ fún ẹ o máa tún pákéjì kún pákéjì rẹ ni wàá máa lọ pàtí dáadáa wàá máa lọ club wàá máa jáde òde tó pè é sí òde tó pè é sí wàá máa lọ wàá gẹ́gẹ́rẹ́ wàá ṣe mékọ̀pù yóò máa bàbá wàá múra jọ nínáwó gan lọ ó máa ríyàn gidi gbogbo àwọn tó ń gbé tẹ́lẹ̀ wọn tẹ́rù ẹ gbé ló fà á wọ́n ṣe máa ń gbé ẹ lẹ̀. ah sista mi ẹ ń ṣe good example rárá àti rárá rárá àti rárá ah ah ẹ wo nǹkan tẹ́ ẹ sọ lẹ́nu kí máa lọ patí kí máa ṣe gbogbo ẹ̀ kí máa lọ múra kí máa múra ju oní nǹkan lọ ẹjọ́ gbogbo eléyìí tí mo ti ṣe látijọ́ yìí kí ló dà fún mi kí lè rè mí kí ni mo rí mú bọ̀ ńbẹ̀ gbogbo pákéjì tí mo ti páàkì látijọ́ yìí gbogbo klọ́ọ̀bù tí mo ti lọ bó ṣe jáde bó ṣe múra tó ẹjọ́ wọn padà já mi jùlẹ̀ náà ah ewu ewu ṣe rí nílẹ̀ tí mo dé èèyàn kan ló já mi sí wọ́n já mi tán yán yán ni wọ́n ní mo ṣe wà tí máa fẹ́ lọ́kọ̀ àfi kí n sá pé kí n tọ̀ jésù kristi wá pé òun nìkan ló lè gbà mí là pé in fact òun nìkan ló lè yọ̀ǹda ọkọ fún mi. ẹ ṣé jésù ń pín ọkọ ni ṣé church lọ sí ń pín ọkọ ni. tó ní wọ́n ní kó máa bọ̀ ń church ṣé wọ́n àwọn ti tẹ́lẹ̀ yẹn wọ́n kéré fún ẹrù yẹn ó ń chòkù ó ń chòkù wọn lọ́fun ṣùgbọ́n understand so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó pọ̀ ju fẹ́yàn kan. ó pọ̀ ju fẹ́yàn kan ó pọ̀ ju fẹ́yàn kan ẹ wo sítá mi ṣẹ́ rí èmi ò mọ̀ bóyá jésù ń ṣe blind date ni wọ́n ṣáà ti fi mí lọ́kàn balẹ̀ pé ó máa fún mi lọ́kàn ṣẹ́ rí bí mo ṣe wà yìí ọjọ́ méje gbáko ni máa lò nígbà pásítọ̀ wa yẹn bàbá lẹ́gẹ́lẹ́gẹ́ yẹn àmọ́ ah, yẹn gúdù gidi gan ni ah, tí màá yẹn bá ń gbàdúrà báyìí náà máa ń yọ lẹ́nu ẹ̀ ọlọ́run kò yàtọ̀ sí ṣọ̀ǹgó wọ́n ah. máa ń bọ́ gidi gan ni tó máa para pẹ̀lú àdúrà wọ́n máa para wọ́n máa para tí bàbá yẹn bá ń bọ́ báyìí lórí ọ̀tà tó ń gbàdúrà ó fọwọ́ máa gbàdúrà ló máa para pẹ̀lú àdúrà tó máa ṣáná tó máa ṣínà àtà àwọn ẹlẹ́mìí tó wà ń bí gan-an nǹkan gbogbo wọn kàn máa ń ṣe bisabisa lọ́kàn máa gbọ̀ gbìdìgbìdì lọ́mọ máa kọ́ lọ́wọ́ lọ́mọ máa ṣe yàrá yòlò lọ́mọ máa ṣe gbìlùgbàlà lọ́mọ máa kọ́ lọ́mọ máa fèrè fọ̀tọ́ lọ́mọ máa pààrà gidi gan ni ṣe ni àwọn time tó wọn ń ṣe kínní ẹ̀ ń gan mọ́ ń fìlẹ̀ mọ́ ń fìlẹ̀ láàgọ́ ara mi gbókè o ah ó ṣe ń gbàdúrà àwọn ẹ̀mí wèrè kan ó ń jáde kúrò lára mi àwọn ẹ̀mí bisabisa àwọn ẹ̀mí zẹ̀pin tó zẹ̀ àwọn ẹ̀mí lórí pì gbogbo àwọn ẹ̀mí wèrè tó ń bá mi dàgbà ah! ọlọ́run bá ń gbọ́ gbogbo wọn máa bìlà àní tọ́wọ́n máa bìlà tọ́wọ́n máa kọ́ lóra pé yéègbè ó yá ẹ̀fà bí kẹ́ sílẹ̀ ó yá ó yá ó yá ìwé ah! rere ọlọ́run gbogbo máa ń duwọ́ gbó ni gbogbo àwọn ẹ̀mí wèrè tó jẹ́ ẹran kọfẹ́ látijọ́ gbogbo máa ń bìlà fúnra wọn ni tọ́wọ́n máa bọ́ tàbá ìtọ́wọ́n máa lọ́la nínú àwọn ọmọ ṣe gbìdìgbàlà gbùdùgbàlà gbùdà ẹ gbàgbé àdúrà wà mí tájú àwà ṣé wàá fẹ́ gbọ́ sísá mi wọ́n ní tí bá máa fi lo seven days yẹn pé lábẹ́ òrùlé wọn bíbà yìí mò ń ṣe mò ń bọ̀ tàbá ọlọ́run máa mọ́kọ lé mi lọ́wọ́ hmm. yìí wàhálà ìtún ṣù ọ ni má yiri ẹ̀wò lẹ̀ jíìtì ni kọ̀ǹfàmù ni ọlọ́run bá ń gbọ́ máa pa ẹ tún fẹ́ gbọ́ àdúrà ti ń gbà ọ́ ó kan tó máa ń há ìmí tá a ti ń ṣe ah, sáfíìsì mi wá àló ní kan ẹ wá rí cute guy kan tó máa ń há ìmí gbà samson ló ń jẹ tẹ bá ń eléègbèrègbè tẹ bá ń gbọ́ mr aremu mr underscore aremu mo tẹ̀lé bọ̀bọ̀ yẹn dórí ig ah, ah. mr underscore aremu ló ń jẹ́ samson oseni ni bọ̀bọ̀ yẹn cute ó clean ó kọ̀ kúrú ni kò tún lówó lọ́wọ́ ah. àbọ̀ màá manage ẹ̀ bẹ́ẹ̀. àmọ́ manage ẹni tí ò lówó lọ́wọ́ àbíkẹ́ tó bá padà lówó náà máa fi ẹlẹ̀ ní máa manage tí ẹ má fẹ́ yàn church kò sókè rajà kò tún kí ìrajà fẹ́ wọn ló fẹ́ rí bí ọkọ máa fọ ohun ọlọ́run dì ẹ́ mọ́lẹ̀ ni o. ẹ ní òwe mi kàn fi ìgbé mo sì lè máa fi láàánú lọ́nà ẹ̀mọ̀ kò báàdì lọ́mọ màá kàn máa fi pa tíǹkì for the main time tọ́lọ́ máa fi mú tèmi lé mi lọ́wọ́. jẹ́ kọ́ lóun kúkú ń tẹ̀lé lọ́wọ́. àní ní jí keyboard báyọ̀ kàn máa díjú sí mi máa ń jí wọ́n sí ẹ. ó kọ́ wọn jẹ irọ́. mo kàn jáwèé pé tí seven days bá pé tó bá jẹ́lé náà ni ọ̀rọ̀ rẹ̀ ló bẹ́ẹ̀. àjẹlórẹ́.com. ọ̀rọ̀ àná. ilé ìlágbára o. àlọ́ báàdì gan ní ṣọ́ọ̀ṣì sẹ́ẹ̀. Eh. Ah, táwọn ẹlẹ́mìíràn tó bá jù wìrìwìrì bọ́ta ń sìn eh, wọ́n lè wá fọ́ mi. ẹ ṣé pásítọ̀ yìí yẹn ṣé òun máa ń pín ọkọ ni àbí ó ń ṣe wúkọ̀ọ̀kù ni àbí báwo. ọlọ́run dàbẹ́ ẹni pé wọ́n máa ń ṣe wúkọ̀ wọ́n ti fìgbà kan ṣe wúkọ̀ọ̀kù ni because wọ́n ṣe ah, máa ń sọ̀rọ̀ eh. hmm. pásítọ̀ wa yẹn ṣe máa ń sọ̀rọ̀ mi ò tiẹ̀ trust wọn mi ò rò pé olúwa gan ló pọ̀ wọ́n dà kan pé ra wọn. ó dà pàtó síládùúrà tọ́lọ́n bá ṣàti mi dá ẹ tó ti fún ẹ lọ́kọ aláyọ̀ ọkọ alálùbáríkà ọkọ tó máa bá ẹ kalẹ̀ tó máa tọ́jú ẹ tó máa máa ah. náwó fún ẹ tó máa máa ṣìkẹ́ ẹ kémi náà yà máa bọ̀ ni bó jẹ́ fourteen days bó jẹ́ thirty one days bó jẹ́ forty one days èmi náà yà wá lò. bọ́ńbó. kọ́ máa sọ pé àjọ kan ń fìdí gbòdì èmi náà yà máa bọ̀ ń bí. Ah, ah, sita mi kò ń bẹ́ẹ̀ náà kò ń bẹ́ẹ̀ náà kò ń bẹ́ẹ̀ náà kí ló ń ṣe kẹ́ máa bọ̀ ń bo kí ló dé tẹ̀ ṣe láìkí copy and paste No? ẹ láìkì kọbíkọbí anything bá ti ṣe báyìí ẹ máa fẹ́ fọ́lọ́ mi ni kí ló ṣẹlẹ̀. kí ló máa ń ṣe ìwọ̀gàn pàpà náà ah, ṣó fẹ́ kó da fún ẹ̀gbọ́n ẹ̀ náà ni ah. ṣó fẹ́ kó máa sọ pé òwò ti wọlé ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ṣì ń bára kàkiri òun ni ẹgbẹ́gun yẹn ló máa ń bú mi wọ́n lé mi ni mò ń tí ẹ kúrò nílé ọkọ èmi ni mò ń lé advice mi ló ń tẹ̀lé tọ́wọ́n bá dẹ̀ ti ṣe tiẹ̀ kémi náà dẹ̀ wá bí kan gbà lọ́nà. ẹ eh, ok kí ló wá fún yín láṣọwọ́sì pé bíbà yìí ni gbàlá ti wà. tó bá ti rí gbàlá ń bí ọmọ ìyá ni wọ́n èmi náà rí gbàlá tèmi bí eh, tó bá ti rí bí èmi náà rí. ṣẹbẹ gbẹ kí n ja yín tán etí òkùnrin wà láyé wa ẹ máa rìn ìdókùn bẹ ṣe wà. lọ́hùn lọ́hùn. bẹ́ẹ̀ ni. àwọn ọjọ́ lọ́nìí. ẹ̀yà ti ta ni ẹ̀yà ta ni ṣé mi ò ti sọ fún yín pé ojú yín bí ojú yín bóyì kẹ́yìn máa gbé jáde kiri báyìí mọ́ tẹ́ ṣojú dúdú yìí. Àbíkẹ́ ṣojú ti bẹ̀rẹ̀. ṣé tọkọ bá fẹ́ fẹ́ yín gan pẹ̀lú ojú yín tó jí kòtò wọnú yìí ọjọ́ lè bẹ̀rẹ̀ báyìí. ẹ wo ẹ wá bí ẹ wá máa lọ ètò ẹ ṣe tó ẹ wá máa lọ. àwọn ẹlẹ́mìí ti fi nǹkan di ẹ mọ́lẹ̀ mi. ṣẹlá àwọn ẹlẹ́mìí yẹn. màdá wọn ti fi nǹkan di ẹ mọ́lẹ̀ mi. tí n bá pè kan lára àwọn ẹlẹ́mìí yẹn. ṣé mo yẹ bàbá Samson yẹn bá lè lo seven days. ẹ jẹ́ ìjà ìtọ́ ṣẹlá àwọn ẹlẹ́mìí yẹn àwọn ẹlẹ́mìí onígìrì náà wà ń bí yìí tí mo bá pè kọjá ìdíwá tó bá kọlù yín bí lásán ẹ máa rọ́dà síbẹ̀ yẹn. aláìlẹ̀ ń rọ lọ. Jehovah jésù kristi michael mímọ́ olúwa gbàdúrà fún ọmọ rẹ olúwa dáwọ́lé ọmọ rẹ. olúwa ọmọ rẹ wá síwájú rẹ ní wákàtí ọ̀wọ̀ yìí ó wólẹ̀ ó bẹ̀bẹ̀ fún àánú olúwa fàánú wárí olúwa fàánú wárí olúwa ṣílẹ̀kùn ayọ̀ rẹ̀ olúwa gbogbo ìdáǹdè gbogbo ogun okùn bíi ká máa rálàǹtakùn gbogbo ogun ẹ̀ṣẹ̀ olúwa ẹ dáríjì ah, ẹ̀ṣẹ̀ tó mọ̀ọ́mọ̀ dá èyí tí wọ́n dá sí lọ́rùn yìí tó fa wọ́n dá tó fojú dá olúwa ẹ dáríjì ah, olúwa ẹ ṣínà ayọ̀ fún olúwa orin ayọ̀ ẹ gbé sọmọ yìí ah, lẹ́nu dj yk uh! olúwa ẹ gbórin ayọ̀ sí lẹ́nu ǹjẹ́ tí a bá rí ọwọ́ pọ́wọ́ àbí tí a bá rí ènìyàn kí ènìyàn èyí tó ní ìránṣẹ́ rẹ ò ní ṣe rere olúwa ẹ bá wọn wí gbogbo ibi tá a ti pèsè lẹ̀ fún tó jẹ́ ibi ìbùkó ibi ìbùjókòó ayọ̀ olúwa ẹ jẹ́ kó wọlé orin ayọ̀ ẹ gbé e sílẹ̀ jésù á wà pẹ̀lú ẹ máa rọra ń bẹ̀ yín ẹ pẹ̀lẹ́ olúwa á tọ́ wa sọ́nà gbogbo ogun èṣù. ee alàgbà wo sí wọ́n bí adó náà. Ah. màá ìyá wa àbíkẹ́ ẹ pẹ̀lẹ́ èwo lẹ ṣe olúwa wà pẹ̀lú yín a wà pẹ̀lẹ́ yín náà jésù kò ní fi yín sílẹ̀ kò ní fẹ́ yín náà lẹ. a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò àdúrà nínú ilé mhm. mo wá fẹ́ ṣe àṣekágbá ní inú ilé àánú. Ah, ẹ fẹ́ lọ sí ibọ́lẹ̀ pé yẹn náà. Ah, ilé àánú ni. ilé àánú ok ibi àbẹ́tẹ̀ kọ́ ló ń jẹ́lẹ̀ àánú ni. ìyá wa àbíkẹ́ kò sí tó ń jẹ́ àbẹ́tẹ̀ ẹ má máa sọ̀rọ̀ bí àwọn èdè tẹ́ ń sọ yìí ò dáa ah. olúwa wà pẹ̀lú ẹni sùúrù olúwa wà pẹ̀lú ẹ̀yin náà mo ti kọjá bẹ̀ yẹn lẹ́nu ìgbà tí mo dé mo ti kọjá ń bi yẹn mo ti kọjá lérí àyẹ̀ ibì kan bí horo kan bẹ̀ tó ra ṣókùnkùn tó bo yẹpẹ̀ síbẹ̀ ibẹ̀ kan ló ń pè nílẹ̀ àánú bẹ̀ máa ń ṣókùnkùn máa ń dúdú. Ah, ilẹ̀ àánú ń ṣókùnkùn ìmọ́lẹ̀ máa ń wà ń bẹ̀ ẹ má fi nù mí mo mọ jẹ alàgbà ṣe rí gbogbo ìgbà kan máa ń tàn àbẹ́là sílẹ̀ àánú yẹn ah. tó bá dọ̀sọ̀ báyìí ó máa ń ṣókùnkùn alẹ́ nìkan náà máa ń tà mí láìsí bẹ́ẹ̀ bọ̀ ilé ọ̀sán báyìí gbogbo ẹ̀ wá ń dúdú ó wọ̀ ní báyìí ó ṣe tọ̀nà yẹn wọ́n tó rọ̀ ní ẹ̀yìn sùúrù ẹ̀ lè lọ sẹ́ni wẹ̀ sẹ́ẹ̀ ẹ wo alàgbà ẹ já wèrè gidi gan ni o ọlọ́run tẹ́ ẹ bá réèyàn sọ fún yín àtìgbà tẹ́ ẹ ti ń ṣàdúrà tẹ́ ẹ ń ṣàdúrà fọwọ́n àti ni mo ti ń wò yín tẹ́ ẹ ṣe ń mira tẹ́ ẹ ń dara tẹ́ ẹ ń ṣe gbogbo ẹ̀yọ́ bọ́dí ìdè dúwọ̀tọ̀wọ̀tọ̀ ìdè dúwọ̀tọ̀wọ̀tọ̀ ah! bẹ́ẹ̀ ṣe wáyé ti fàǹtì kọ́m ọlọ́run ẹ fẹ́ sọ fún mi báyìí dà sí wọn. yàrá àbíkẹ́ ṣojú yín dà ní èmi lẹ́ máa ń èmi mà lẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́sí mọ̀ pé tí o bá ti sí alàgbà nítòsí èmi tún ni mo máa ń fàdúrà jagun kí ni mo fẹ́ fi gbórú nǹkan bẹ́ẹ̀ ṣe oh. jésù àwa pẹ̀lú ìyẹ̀wò ẹ̀yẹn jà lọ. èmi sùúrù òkè ẹ fẹ́ lọ rọ̀jò bọ́ fún wọn bẹ́ẹ̀ ni ah lọ bọ́sí fún wọn ẹ fẹ́ lọ bọ́ wọn lọ́gẹ̀dẹ̀ àbí ẹ fẹ́ lọ ẹ fẹ́ lọ fàdúrà jagun àbí ẹ fẹ́ lọ fi wọ̀tọ̀wọ̀tọ̀ ẹ fẹ́ lọ fún wọn. kò sí àyè fún gbogbo orú èdè tẹ́ ń sọ yìí nílé ọlọ́run. ọ̀gbẹ́ni èmi ti káṣí ẹ o fẹ́ lọ tẹ̀ sí wọn lára ni o fẹ́ tẹ̀ sójú bẹ́ẹ̀ ni o fẹ́ tẹ̀ sójú bẹ́ẹ̀ ni. olúwa pẹ̀lú yín ah, ah. àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn tí. alàgbà alàgbà hallelujah sir. hallelujah o. Ah, gbogbo tí mò ń rí ń ṣe mí kàyéfì. kí ló ṣẹlẹ̀. ẹ bá mi ẹ jọ wọn ń ṣe bá mi alàgbà ló ń sọ̀rọ̀ yìí. ọ̀gbẹ́ni bá mi ni wọ́n lọ́dọ̀ tèmi jàre. a ní wọn ń ṣe bá mi. it's okay joshua mò ń gbọ́ ẹ. Ah, alàgbà tí mo rí ó mà ṣe mí ní kàyéfì díẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ ṣeun gan mo wà nínú ilé ìjọsìn mo sì ṣe àwọn ètò àdúrà kan fún àwọn màdámù tó ń dúró yìí mo dẹ̀ ní pé kí n lọ ṣe àṣekágbá ètò àdúrà náà nílé àánú ibi tá a ti ń lọ làwọn ọmọ mi chọ́ọ̀chì àwọn ìyàwó àbíkẹ́ wọ́n mà ṣe dá mi dúró nìyẹn tán ní àwọn èdè tó ń sòun ṣèdè tó bá lé ọlọ́run tẹ bá rá àwọn nǹkan tó ń jáde lẹ́nu wọn ẹjọ mò ń gbọ́ tọ̀dọ̀ yín. ọ̀gá ẹnu ẹ dùn gidi gan ni o ẹnu ẹ dùn gidi gan ni bó ṣe wà yóò yẹ kó lọ jọ àwọn onítíátà ni kó máa ti bẹ̀. go straight to the point Abike. ok kò sí wàhálà bá mi èmi máa já yín tán because èmi mọ̀ pé yín máa ń busy gan ẹ̀ get ni èmi máa ń gbé yín traba ayé ìkan tẹ́ bá dẹ̀ ti traba ayé báyìí kì í rẹ́ ní tì tó ti yẹ yín oríṣiríṣi iṣẹ́ ibi làwọn alàgbà bíi iná máa ṣe lẹ́yìn yín tán máa bàjọ́ jẹ́ kiri ṣáà rí bá ṣe wà nínú ilé mi mú sìnẹ́rò yẹn látòrí délẹ̀ ṣó ti ṣe rí bó ṣe ń gbàdúrà yẹn ó dà pé nǹkan tá à ń tì náà dìsáyà ni ó wá bẹ̀rẹ̀ sí ń wọ bọ̀dá ẹ̀ lára ẹ̀ gẹ́ẹ̀tì ni àwọn ti sáré dà kó nǹkan kan tó dà ah! ẹ̀ gẹ́ẹ̀tì. kí ni wọ́n dà ṣé wọ́n ń play ludo nù church. kò yé mi. bàbá ah, mi ẹ gbọ́ ni ẹ gbọ́ rí Naira Marley ni dà kí n tó dà ah! àwọn ti dà kóhun tó dà sẹ́ in fact tí o bá ṣe pé mo ká wọn gan ni wọ́n bá dà sí lára. láyìíká olúwa jésù àdáwọlé yìí. ṣé wá rí o mm kò wá tán wọn síbẹ̀ wọ́n wá fẹ́ lọ ilẹ̀ wọ́n fẹ́ lọ pa yẹn síbẹ̀ ṣe mọ̀ pé ilẹ̀ yẹn ọ̀nà tóró ni gbogbo ẹ̀sìn bàbá yẹn ó dẹ̀ dúdú àti yẹn wọ́n kàn máa ra mú wọn síbẹ̀ ni wọ́n kàn jọ̀dí wọn sẹ́yìn tẹ́ bá gbé ọmọ yọ̀dí ẹ sẹ́yìn ara fẹ́ sọ ah, ah, ah. jọ̀dí ẹ òjò fẹ́ rọ̀ eh, gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ alàgbà ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá àwọn olùsọ bíi mẹ́rin àbí bíi mẹ́ta ni wọ́n kọ àwọn ìyá wa mo rí ní starblog ni wọ́n sọ fún mi ẹ jẹ́ kán lọ sí ibòmíì ibí yìí ah, tí wọ́n máa lọ ọ̀dọ̀ àwọn èèyàn wọn. Joshua Joshua lọ parí. ẹ wo bí wọ́n ṣe dúró. a ní o lọ parí ètò àdúrà tó fẹ́ ṣe fún nílé àná. ó lọ parí iṣẹ́ sí wọn lára ah, ẹ ní sùúrù àti ìgọ̀ ẹ̀yìn gan gbogbo ayé yìí ṣe tó ọ̀yà kìíní àyà yóò reduce àṣebí tó gun máa ń já ìrìn àyàn máa ń jò ní ọmọ ajọ́ jò ní bókun ṣe ń jà yìí tó ẹ̀ ọ́ jò ẹ̀ kàn gẹ́. Ah. Àbíkẹ́ alàgbà ẹ dá wọn padà sílé wọn. èrò inú àwọn ìyá wa Àbíkẹ́ ò dá o dàkin tó dà. ẹ lọ parí iṣẹ́ ìyanu ẹ lọ parí iṣẹ́ ìyanu ẹ lọ parí iṣẹ́ ìyanu ọ máa bọ́ fún yín bẹ́ẹ̀ ọ máa bọ́ fún yín dànù yẹn àti ọ máa bọ́ fún àánú yẹn tó Àbíkẹ́. Àbíkẹ́. ok. Àbíkẹ́. kò sí wàhálà. ǹjẹ́ o rántí ìgbà tí o wá. ẹ sà. tí mo gbàdúrà ṣé o rántí ohun tí mo sọ. Ah, rántí gbogbo àwọn sọjí nǹkan ti jẹ́ kéèyàn máa gbàgbé. mo ní kó ṣọ́ra fún oògùn ẹnu oògùn kí èèyàn fi ẹsẹ̀ lẹ̀ kó máa fẹnu kọ. ẹ sà. ohun tí ojú èèyàn ò bá tó èèyàn kì í sọ. ara ẹ̀ rèé o ràn nǹkan tó o bá wa. o gbọ́ rán nǹkan tó bá wá. ẹ wo hmm? alàgbà hmm? bá mi ṣe fẹ́ gbọ́ alàgbà yẹn máa lọ dà sílé àánú. má gbẹ̀ṣẹ̀ lára òjíṣẹ́ ọlọ́run. ọmọ balẹ̀ àánú jẹ́ o. kọ́lọ́run yẹ iye sùn. ṣe. ee eh, alàgbà pátúráǹtì ibo ló lọ ibo ló mo fẹ́ lọ wẹ̀ kírè. mo fẹ́ ṣe kírè. mo fẹ́ lọ wẹ̀ ni. mo fẹ́ lọ ṣe kírè. mo fẹ́ lọ wẹ̀ a ah, ṣé màá parọ́ ni. ṣé o ja wèrè ṣá o fẹ́ lọ wẹ̀ mi táwọn obìnrin ti wẹ̀. tí ẹ kọ́kọ́ yọ ilé lọ́rùn mi. o bá lórí burúkú lẹ́lẹ̀. tí ẹ jẹ ilé lọ́rùn mi. aláìṣe mẹ́ kọ́kọ́ yọ kiri lọ́rùn mi náà jẹ. oge kò sí wàhálà máa yọ yẹn lọ́rùn. o fẹ́ lọ wẹ̀ ni. o fẹ́ lọ wẹ̀ níbi táwọn obìnrin ti wẹ̀. Ah, ah táwọn obìnrin ti ń wẹ̀ máa kó wẹ̀rẹ̀. kí wàá mo fẹ́ lọ ṣe pẹ̀lú èmi kàn fẹ́ wẹ̀ èmi jáde lọ ń tèmi ni. ọkọ̀ fẹ́ lọ gbẹ̀ níbi tí àwọn obìnrin ti wẹ̀ jọ̀ọ́ ṣé síbi tọkùnrin ti ń wẹ̀ ni. ó okay okay gbogbo òṣì tí wọ́n bá ṣe inú chọ́ọ̀chì nìyẹn gbogbo àwọn èèyàn ọmọ bìlí ìgbé èèyàn ọlọ́ọ̀ ni ẹ pé olùṣọ́ ni alàgbà èmi olùṣọ́ alàgbà wèrè kan ni ẹ o fẹ́ lọ múlẹ̀bùlẹ̀ fọmọ yàbí èmi fẹ́ lọ múlẹ̀bùlẹ̀ o fẹ́ lọ mẹ́rù rẹ fún o fẹ́ wẹ̀ nípa ọ̀gá nípa ọ̀gá ṣé o jáwèrè ṣáṣá ló ń bẹ ọ̀nà ń bẹ kọ́ tó para ṣé o má dì ní ẹyọ ìyọ ọmọ yẹn láyà gidi gan ni. àbíkẹ́ àbíkẹ́ gbogbo tó ṣe yóò ṣàjòjì sí mi èmi náà san lórí mo ya wèrè àbíkẹ́ má mà jẹ́ sọ̀rọ̀ má mà jẹ́ fi rí kọlọ̀ hàn. kí ló fẹ́ sọ ah, ah. olùṣe ọfẹ sẹ́yìn lọ bọ sí fọmọ ọlọmọ bẹ́ẹ̀ létí odò ọmọ tó gbogbo ayé ẹ̀ tó lọ gbẹ̀ yẹn dànù fẹ́ lọ dákun fún mi ọmọ náà fi kún ọgbẹ́ni olè lọ sẹ́ni ìwẹ̀ mi. wọ́n àbíkẹ́ wọ́n àbíkẹ́. kí ló ṣe ọgbẹ́ni fún bẹ́ẹ̀ náà ó fẹ́ ṣe kí ni màá bẹ́ẹ̀ tá a tọ́ gbogbo láti mi máa fi tá a tọ́. àbíkẹ́ sọ́ọ̀mù wèrè mọ́mú ni. sọ́ọ̀mù wèrè mọ́mú ni èmi ta. Ah, iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ mọ̀ lágbára o. ọ̀gá ni sọ́wọ́ gbọ́ eh. níbi tá a bá dé jẹ́ àjọ gbé iṣẹ́ ìránṣẹ́ sí sẹ́gbẹ̀ bọ̀ jẹ́ ká jọ gbé iṣẹ́ ìránṣẹ́ ti sẹ́gbẹ̀ kọ́ ọ̀rọ̀ yẹ kiri èmi ráyè wọlá ọ̀gá eh, ni kò mẹ́ẹ̀ lọ gbẹ́dẹ̀ wọlé ó yà wèrè níṣẹ́ o lè mú lábúlẹ̀ fọmọ yẹn yé wa bàjẹ́ ni màá bẹ́ẹ̀ tààtọ́ gbogbo láìfi máa fi tààtọ́ ó lọ sílẹ̀ bọ́lọ́ ti wá. ẹ eh, sani Sátánì kí ló ṣẹlẹ̀ Joshua. ẹ bí a ṣe ṣe mí. Joshua àbíkẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ ò gbé sí ayé mi lóde kí lè dàpọ̀ kí ló fa àǹdàmù síra yín lórí. ẹ wo bá mi ṣẹ́rí ṣẹ́rí alàgbà pàtọ́rákì olófò ni wọn. sẹ́rí olórí burúkú tí ẹni ẹ̀ mọ́gbà tẹ́ ẹ gbà ṣé ẹ ti rí. ṣẹ́rí alàgbà pàtọ́rákì sàrí sàmọ́ bá ọ̀pá aṣọ ṣẹ́gun lẹ́yìn kó wọ́n gba lédi. sẹ́rí oh. olórí ibú tẹ́ mú wọn nù jọ. ẹ jọ kí ni tó ṣẹlẹ̀. èyí bó ṣe ṣe mí. ní sùúrù jẹ́ kí n sọ̀rọ̀ bá mi inú odò ń bẹ ó rà pé ló wà ń oríṣiríṣi àwọn ọmọ ẹlẹ́lẹ̀ náà ti ń wọ ọbẹ̀ látàárọ̀ gbogbo àwọn ọmọ mi nínú ayé gbogbo ọdún dún pupa tó ṣẹ̀yà bí ẹ̀yìn tó ṣẹ̀yìn bí àyà wọn náà kàn wọlé náà jáde náà wọlé náà jáde èmi ti ń ṣàlàmì wọn látàárọ̀ mo ti ń ṣọ́ọ̀ṣà ń ṣàdọ̀ mo ti ń wò wọn bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ yẹn ń bọ̀ bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ gbogbo ayé wọn dànù pálábà yìí alàgbà patoranki wọn kọ gba tẹ́lẹ̀ ni wọn gba tẹ́lẹ̀ ọmọ pupa kọsẹ wọlé ṣe wọn kọ gba tẹ́lẹ̀ ọfẹlẹ ọmọ mẹrù lẹfọ ọfẹlẹ ọmọ mẹrù lẹfọ ọmọ yẹn létí odò mo fẹ́ búlẹ̀búlẹ̀ fún létí odò. bami bami wàásù yóò tó expire lára mi wàásù tó expire lára mi àbí tán má jẹ́ kéṣu ló ẹ o èmi àbí tán tán joshua má jẹ́ kéṣu ló ẹ o má jẹ́ kéṣu ló ẹ má fààyè gbèsù o o gbọ́ mi láìkí gbogbo àwọn owó tó ń ṣe bẹ́ẹ̀ tí ó ti yẹ. èmi èmi èmi. joshua ẹ ṣe sùúrù o ṣe sùúrù tí n bá gbọ́ ẹ dáadáa àbíkẹ́ o ní inú bedroom ni joshua ń fojú wò tó ń mọ́nítọ̀ àwọn obìnrin lọ síbẹ̀. òṣìṣẹ́ joshua kan alàgbà pàtó ráǹkì. Mm, mm, mm, lọ́dọ̀ tí. ṣé mo jọ ti máa lójú rẹ ní tó fífi mi wé pàtó ráǹkì. àní kò kì í ṣe pàtó joshua ni èmi mọ̀ dáadáa ẹ̀yìn sórí jẹ́ ń ṣàlàyé ohun tí ò yẹ jẹ́ ń sọ fún ẹ sórí ọ̀nà tó ń wò yìí. Eh. tó bá wọ ọbẹ̀ straight. Hmm. your right hand mm mm-hmm. wàá rí female your left hand male. and I was so, heading this way sir. can you imagine male and female bedroom ni àti pé pàápàá níbo lòjíṣẹ́ ọlọ́run ti máa máa wò pé òun mọ́nítò obìnrin lọ nú ilé ìwẹ̀ torí kíni torí kíni mi ò ṣẹ̀ṣẹ̀ mọ Joshua. ẹ ní bàmí ẹ tẹ pọ́s ṣé ẹ mí pé nínú horo yẹn male and ló wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ kí ló fún aláṣọránsì pé ọdún mélòó wà. Eh, eh, eh, ibo ló ti rí patoranki ṣe ibo ló ti ṣe ṣe gbogbo. nbọ nínú ìjọ mi nínú ìjọ mi nínú ìjọ mi nínú ìjọ mi nínú ìjọ mi. wo Joshua Joshua nìṣó nìṣó Joshua Joshua nìṣó wàá wo wọ́n sún wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́rẹ̀ mi constant ó dà pé wà alábọ̀lélẹ̀. Joshua Joshua má fún mi wà. ọjọ́ mọ̀ ọ̀rẹ́ jẹ́ méjì ọlọ́mọ. bàbá mi ọlọ́run ẹ̀ fún ẹ̀ jẹ́. ọlọ́jà fúnra ẹ̀ wọ́n sá. jẹ́ korúkọ orò ọ Abíọ́lá ti kẹ́ ọ ni. ojúbọ ọ̀rọ̀ kan la fi ń gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yíyanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùwà fi fún un o ẹ̀ eh. àbíkẹ́ o àbíkẹ́ àbíkẹ́ ṣọ́ra ṣe jẹ́ korúkọ orò ọ́ àbí ọ̀ láti kẹ́ ọ ni. kó o tó wà bíra rẹ lérè pé ṣáàpẹ mi àbí bó di kàrá ìjà ìjìkìlá gbólú aago méjìlá ló ń lọ ìyá abẹ nínú ọ́fíìsì àràgbà tí máa mú òwì kí ló ń lọ ṣe ń lọ. kí n gbé tẹ́ ẹ̀ tábà lè fi lè gbé tànà á máa fi lè. ṣé ti wá sùn ẹnì kankan ò lè rí. kò pọ́síbù àbíkẹ́ bọ́lẹ̀ ń bẹ̀ káì bọ́lẹ̀ ń bẹ̀ káì ìwọ náà ronú lọ sílẹ̀ bẹ̀rẹ̀ káì ọlọ́run ni wàhálà yìí kò pọ́síbù yábẹ̀ yábẹ̀ gbọ́dọ̀ ṣerú nǹkan báyẹn fún bàmí báyẹn ti náà ìsìnkú fún wọn. ọkùnrin lè lọ sílẹ̀ ìlú ọkùnrin tó o mo tún rí wọn tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé gan. àbí kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà isaac àbá isaiah bí òtẹ̀ náà ni mà kà yẹn náà mo gbọ́ tẹ̀ tí ó ti dọwọ́ rú báyìí ni àti ẹ̀rọ bẹ́ẹ̀ ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà ọ̀hún kí a gbé yín sókè ẹ̀yin jẹ́ korúkọ orò ọ́ àbí ọlá ti kẹ́ ọ ni. pẹ́ díẹ̀ ẹ pẹ́ sí. ọlọ́run a máa pọ́n wa lé a máa pọ́n ṣẹ́ wa lé. àmì ń ló tiẹ̀ tí ní mi nọ́mbà yẹn. à ní ṣe lásán. tí ẹ̀rọ ìgbà tó múná dé. ẹ̀yà ní ṣe lásán. ọ̀hún ẹ̀yà ọ̀dẹ̀ kan kà lọ. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa gbàdúrà fún ọmọ rẹ ọmọ rẹ wólẹ̀ níwájú ẹ̀ olúwa ẹ̀ṣẹ̀ ní dènà àdúrà gbogbo ẹ̀ṣẹ̀ tá a fọkàn dá tá a fojú dá ní tá a fẹ̀mí dá tá a fara dá àtẹ̀tẹ̀ dá sí wa lọ́rùn olúwa dáríjì wá bàbá ẹ dáríjì wá olúwa ọmọ rẹ wólẹ̀ níwájú rẹ ẹ wá ṣínà àánú fún olúwa ẹ fàánú wa rí olúwa ẹ jẹ́ kí ayọ̀ kó jọba nínú ẹ olúwa ẹ dáwọ́lé bàbá ẹ fọ̀nà gbogbo ibikíbi tó bá kó máa rògbòn alákòóbá ìránṣẹ́ yìí ò ní sún ẹ̀wọ̀n ìránṣẹ́ yìí ò ní ṣàìsàn olúwa ẹ gbára ẹ jẹ́wọ́ ara yín láyé ẹ̀ olúwa ìránṣẹ́ yìí di ọwọ́ rẹ ìránṣẹ́ di ọwọ́ rẹ olúwa olúwa ìránṣẹ́ di ọwọ́ rẹ já sí mímọ́ olúwa gbé e débi gíga olúwa gbogbo tó fẹ́ ẹ ṣe fún un bàbá ẹ dá lóhùn olúwa ìránṣẹ́ yìí kànlẹ̀kùn ayọ̀ ẹ ṣe fún un olúwa o gbogbo nǹkan mèremère tí ènìyàn fi ń ṣẹlẹ̀ ayé olúwa ẹ jogún ẹ fún ìjẹ́ ní orúkọ jésù kristi ti násárẹ́tì ni a gbàdúrà àmín àmín ní orúkọ jésù hallelujah mẹ́ta hallelujah hallelujah hallelujah. ẹ ti wọlé ìyá abẹ ẹ ti gúnlẹ̀. kí ló dé nítorí ọlọ́run. ó yà mí lẹ́nu. àbíké kí ló ṣẹlẹ̀ gangan òun tẹ̀lé mi kiri ṣọ́ọ̀ṣọ́ mi kí ló ń wá kiri òótọ́ ọtí sunda yìí tá à ń gbàdọ̀ tó fẹ́ forí kógun ológun tó fẹ́ fojú kógun ológun yìí. ìyàbẹ̀ bọ́lẹ̀ bàjẹ́ rẹ̀. nígbà tí mo ti kọjá ń bẹ̀ yẹn tí mo ti ojú ẹ̀ tó ń yí sọ̀sùn tó ń yí sọ̀sùn mo sọ pé oníṣẹ́ ẹbí kan tó fẹ́ ṣe. ṣé àwọn ìyá wa ló ń sọ pé kán bọ́lẹ̀ ń bẹ̀. alaye má súnmọ́ mi o má gbé súnmọ́ mi rárá má lọ wá o má lọ wá inú bí mi lọ́wọ́ ìgidi ọlọ́run bá gbọ́ ẹ já mi níṣan gidi gan ni ẹ̀yin ọ̀fọ́ pipu tọ́wọ́ tẹ̀ ń sọ pé òkè àwọn èèyàn wọ́n ń ṣe wọ́n ṣe nǹkan kan báyẹn ní màmá wọn sọ pé ah, ìjọ sílẹ̀ lẹ́yìn náà kò yẹ ká máa bá lu yín bíbáyìí ìjọ tó lọ́lọ́ kí ni nǹkan tẹ wá ń ṣe mí lára alẹ́ èmi ti ń sọ yín mo ti ń ṣara mi láti jẹta tó bá ti di twelve o'clock ẹ mọ máa jọ kẹlẹ ẹ mọ máa jọ kẹlẹ kẹlẹ kẹlẹ kẹlẹ ẹ mọ wàá bá àlàgbà tí máa yà ẹ jọ kí ni nǹkan tẹ ẹ ṣe ẹ jọ ìgbà tí mo wọlé irú àgùn wo ni mo ti bá yín yẹn no ẹ sọ fún mi iṣẹ́ kọ́ lẹ fẹ́ gbẹ́rù sí. a ojú ẹ padà fún. ṣẹlẹ kọ́ fẹ́ gbẹ́rù sí. a ojú ẹ padà fún. Oh, ooo so torí pé ti rí pé mo wọlé wọ́n sáré jẹ ẹ bá wọn ṣe gbà yẹ ẹ bá wọn jẹ gèrè ẹ bá wọn ṣe gbá ẹ bá wọn ṣàrò ẹ bá wọn ṣe kó dáa kó mẹ́sẹ̀sẹ̀ ọlọ́ọ̀kú yẹ kẹ́ máa ṣerú nǹkan. ìyàwó àbíkẹ́ kí ló jáde lẹ́nu yìí àwọn ọ̀rọ̀ òdì tí kò yẹ kó jáde lẹ́nu yín ló ń jáde lẹ́nu yìí àkànṣe àdúrà aláṣetò tá a gbé kalẹ̀ kódà mo ti ń sùn kó tó di pé wọ́n wọlé yẹ̀wò àbíkẹ́ ẹ bẹ̀rù ọlọ́ọ̀. Eh, ah. àkànṣe àdúrà lẹ́ ń ṣe lọ́wọ́ tó fi fẹ́ gbẹnu síbi àbíkẹ́. gbẹnu síbo. o rí mi tí mo ti bá wọn ni mo mọrú ṣọ́ọ̀tì tí mo ká mọ́ bíbá yìí ah, mo ah, mọrú ṣọ́ọ̀tì tí mo ká mọ́ bíbá yìí ọlọ́ọ̀ tó bá pa mí tó máa sọ̀rọ̀ mo mọ ṣọ́ọ̀tì tí mo bá ah, ah, ọmọ mo mọ ṣọ́ọ̀tì tí mo bá ah, ọmọ àti mo bá mi. kí ló ṣẹlẹ̀ kí ló pariwo ṣé o sùn ni. àbíkẹ́ ò lè sùn ojí má sùn ni o. dadi bó ṣe ń bi ni nìyẹn èmi tiẹ̀ ti ń sùn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ lẹ́ẹ̀kan àwọn ìyá wa dẹ̀ wọlé a fẹ́ kọ́ntínú àkànṣe àdúrà tá a ti ń ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ mo dẹ̀ nìkan wọlé bọ́ ṣe wọlé à ń gbàdúrà lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́fọwọ́ tọ́ mi ìgbà tá a dẹ̀ parọ́ àdúrà bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ sí ní sọ àwọn èdè tán máa ń sọ yẹn ó ti yé yín bẹ́ẹ̀ lọ́bẹ̀ẹ́ sí sọ àwọn ọ̀rọ̀ òdì nílé olúwa ẹ dádì. Joshua àdìgbò ah. àbíkẹ́ kí ló ṣẹlẹ̀. Ah! Jésù Ọlọ́run ah, Olúwa mo sì ẹ́ tó ó dùn mí kí n kọ́ ọ ọba májẹ̀mú mo sì ẹ́ tó. ẹ wò olóore mi lẹ jẹ́ èmi kó yín jẹ gidi gan ni torí olóore mi lẹ jẹ́ onídùúró mi lẹ jẹ́ onítẹ̀ mi lẹ jẹ́ ẹ̀yin lẹ gbà mí lẹ̀ lọ́jọ́ òṣòro ṣe rí ẹni tì tó bá máa jẹ́ bí ìdọ̀tí àbí nǹkan tí ò dá tó bá máa ta bá yín olóore mi máa gbọ́ dànù fún yín ni láyé bí kọ́ hmm. ẹ lè ever believe ẹ̀ gbé sẹ́ẹ̀ ìyá abẹ hmm. bọ́n ṣe wà yìí hmm. lálálẹ́ hmm. wọ́n máa ń jọ wá sínú bíbá lọ́dọ̀ alàgbà àti máyà ọlọ́run bá ń ṣe náà wá ń mú nǹkan sá. jésù jésù jésù olùjọ mímọ́ ọba àmọ́lẹ̀ ọba àmọ́lẹ̀ joshua joshua ah, ah, ah, joshua mo sì ẹ olúwa joshua ọlọ́run má eh, èmi ìyàwó àbíkẹ́ èmi. má jẹ́ ń bínú àbíkẹ́ o. Àbíkẹ́ sórí gbogbo ohun tó sọ sílẹ̀ pátápátá kò rí bẹ́ẹ̀ èmi fúnra lára mi ni mo jíṣẹ́ fún ìyá wa nínú Olúwa mo ríran ikú sí olódì wọn wọ́n dẹ̀ gbúdọ̀ ṣe àkànṣe àdúrà ah. fún ọjọ́ mẹ́rìnlá tó bá ti wá di aago méjìlá wọ́n á wá sọ́dọ̀ Joshua ah, tó bá kúrò ń bẹ̀ wọ́n á lọ sọ́dọ̀ Jeremiah èmi ni màá ṣe àṣekágbá ẹlẹ́ẹ̀kẹta ah. lẹ́yìn gbogbo eléyìí ogun àṣẹ fún ìdí èyí àbíkẹ́ máa lọ ta má jẹ́ kó gun ìṣúra yẹ nínú ayé ẹ̀ lálẹ́ máa lọ ta. bàbá ẹni sùúrù ẹ fara burúkú bá ah. ṣó ti yẹ yín hmm. ẹ jà rárá èmi máa ja yín bẹ́ẹ̀ ṣe wà yìí hmm. ẹ la mi hmm. ẹ tutù ẹ jí mi ẹ mú ẹnìtì bó ṣe wà yìí ìyá abẹ yìí wọ́n ń gbé nǹkan gbẹ yín gan síríọ̀sì ah, ẹ mọ̀ pé wọ́n da jù yín lọ bẹ́ẹ̀ ṣe wà yìí ó ṣọ̀ fún mi pé ẹ lè máa tọ́ kanlẹ̀ fún ọ ó ṣọ̀ fún mi pé ẹ lè máa tẹ́ kanlẹ̀ fún ọ nítorí ẹ̀ lọ́ ṣe wá gbà. àdàbà sọ fún yín ẹ wo gbogbo ọkùnrin wọn ní túpàkì yín ní túpàkì tábà sọ fún yín pé ẹ̀yin alàgbà ẹ máa jára yín ní kọ́nà bẹ́ẹ̀ ṣe wà ó yẹ kẹ́ máa mú àwọn kọ́kọ́ tẹ́ máa fi gbé ìyá bẹ̀ débẹ̀. jésù ẹ máa mú bébí òkú kẹ́ máa mú odó òkú kẹ́ máa mú kẹ́ máa fi tọ́ṣẹ́ wọ́n bá lì. alàgbà alàgbà níbi tá a bá dé yìí gbogbo wàásù yóò fẹ́ ṣiṣẹ́ wọn àbíkẹ́ tínú bá bí mi tínú bá bí mi tí mo bá là ẹ ní báíbù tí mo bá là ní báíbù tí mo bá là ní báíbù mi ìfẹ́ kẹ́sù ìyá mi lò mi ò fẹ́ ìyá mi lò alàgbà mo ti ń lùsẹ̀ mi àbíkẹ́ ah, ìta alàgbà ẹni kò jáde àbíkẹ́ ìta àbíkẹ́ ìta níbi tá a pàdé eh. ọgbọ́wọ̀ pa mi ò wà eh? Eh? alàgbà alàgbà alàgbà alàgbà ọdún mẹ́jọ ni mo lò ní tamak àwọn mọ̀lẹ́bí lọ́wọ́ mú mi kúrò ó jáde jáde bàbá yẹ. ẹ ò lè jẹ méjì ó dà pọ́n ló ṣì yẹ olóńdẹ̀rẹ̀ ọlọ́run olóńgbàdúrà ìwà tó ti jẹlẹ̀ olóńṣẹ́ ẹ ṣé ìyá rẹ̀ jẹ́ wà bẹ́ẹ̀ náà lóní mo lọ tẹ̀ lọ́mọ ọlọ́jà mi lé mi lórí bẹ́ẹ̀ ń mọ̀ gbàdúrà fún yìí ó mọ tó ti kọ́ wò ni. ọlọ́run ti mọ̀ sí. ẹ Joshua joshua ogun èṣù o ti jẹ́ kógun èṣù borí ẹ̀. ilé ìlọ ilé ìlọ ṣe ni máa fún yàrá lọ́pàá. ojúbọ̀rọ̀ kọ́ la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yíyanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lẹ́lẹ́dùn wá fi fún un òye àbíkẹ́. tó ń wà bíra rẹ lérè pé ṣáàpẹ́ mi àbí bòójì kàràǹgídá ṣọ́ o lè dúró bóyíwọ́ láyé yẹn rí ìbéèrè yìí á ṣì yọ lójú láti súnrakì torí láyé súnrakì ó ẹ̀tẹ́ rèé o. gbà. ó Àbíkẹ́ o. Àbíkẹ́. Àbíkẹ́. súnra kí n ná. jẹ́ korúkọ orò ọ́. Abíọ́lá ti gẹ́ ọ ni. ìgbẹ̀yìn ló máa ń